ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n sáà tó lè yí ewu ní ọjọ́ ìgbọ́nà àwọn ọ̀sọ́lá ìlúṣọ́pù làbíyà ayẹnàtọ́ àìtẹ́ tí ó kẹta ọmọdúnkọ́nà ọ̀tà àlàká láyé ọdún gbogbo ìpọ́nà olùfẹ́r ọmọdúnkìyànà àbí àwàhí ọ̀nà wàhálà kóyànà ẹkọ́nà ẹ̀ka àwọn èèyàn náà dẹ̀ ń wù wàhálà náà dẹ̀ ń wù ọmọdúnkìyànà àbẹ́wò ẹkọ́ yọ̀nà wàhálà porque ẹ̀yẹ́wẹ̀ ìdílé wà wọn ẹ̀yẹ́wẹ̀ ọ̀dọ́wọ̀ dídí ọ̀pọ̀tọ̀lá pààbò ní màláìkà ìyọ́nà ọdí màláìkà ní ewé tiwa màláìkà ní ewé tiwa lẹ́yà é yọ ká hádà yóò mú fún lẹ́dí kóòtù tó àdó ẹ̀kọ́ náà kò wọ́n yọmọ kàtúrà náà ní yọ ẹ̀yẹ́wẹ̀ ìtúndú tó àjẹ náà nọ àwọn ìtúndú àpò àlànà ẹ̀kọ́ àti ẹ̀kọ́ àgbà ìyọ́nà ọmọ ẹ̀bá àyàdájọ́ mórí mẹ́kún ìrìnà lòmórí àkáwọ̀ kàáyé àbúhálánú mẹ́ àgbọ́n bàbá tó lẹ́nu màgọ́ mẹ́rin tó dáa ni ẹkú ìyẹn náà ẹ̀dẹ́ bá mọ̀ á lọ́dọ̀ àyọ́dà wọ̀ ẹkú ìyẹn náà fàlà àdìsá bẹ́ẹ̀ kú ẹ̀dẹ́ ẹ̀gẹ́ ìyẹn náà dáàbà tó dáa kú yọ̀dọ̀ náà ẹ̀dẹ́ ẹ̀gẹ́ ìyẹn ha wá hìn ló yẹ kẹ wá hìn ìyẹn náà dáa bọ́ọ̀lù àwọn ẹ̀dẹ́ ọjọ́ wo ni léde ẹ̀dẹ́ ẹkú ìyẹn náà anábàáyálà àáhìn ò ọdún òun rẹ̀ ha wọ̀ iná kanáà náà kò múrí ọdún fún wọn níbi adam aláìsàlá fóòrùn ẹnkú ìkìyàmà annabi sallallahu alaihi wa sallam ọkì lọ́nà àyàlá wíyẹ náà iná karí ìzá àtàlátà ọlẹ́ dáàbá ní èyí jìkìjìkì dáàbá àbáyé pọ́pọ̀pọ̀pà wíyẹ kàtà àbá ilé ìdèbè ẹkú yọ̀nà mọ̀mọ́lá àwọn òkè ẹkú yà ọkùn mẹ́rọ àti ayé mọ̀mọ́ ni mẹ́ lóbi 40 years 30 years 20 years or even one year. So I mean, I have a man now, not the one to do men. So you should to put your mouth. Opunjo àwọn ọ̀nà òyìn ọ̀nà òkàtà. Ọmọ gánà bí ìhìmẹ̀ aláàrùn máa làpapọ̀ lọ́pàá. Àbá àwọn náà ìkọwà ṣúkúnjọ máa wà lórí àṣẹ ìlú. Ebi máa sọ ṣúkúnjọ máa wà. Ìdá àwọn òṣùpá fún mẹ́rin. Àwẹ́wì àrọ̀. Àwẹ́wì àrọ̀ ní àhánà ìkẹ́jọ̀ wà ní kìrọ́nà wà láàrin wé ìdáàbá ògbórí àwọn ìdí máa bá bá tọ́ ẹ̀ àgbóga ìyọ́nà wà láàrin ìyọ́nà ẹ̀ẹ́bì ẹmọ́rọ̀ ọ̀gbà ìpòyàwó ìwọ̀n ìyọ́nà ọ̀gá tí àpẹkùn náà ìdílé tẹ́lẹ̀ ẹ̀yìn ọdún mọ́ ní ìgbè fún ọ̀pá àbíyàn náà ìka ẹ̀nẹ́ ìjẹrẹ ọ̀ẹ́dùsà tó borí àbí àkọ́kọ́ náà ìka ẹ̀nẹ́ ìjẹjẹ tó jẹ́ ìrànwọ́ tọ́ọ̀dún tẹ̀ àti ìkúdàlà ìyánà tó múlí àwọn òbíká ẹ̀nẹ́ wá ká dé ìrànwọ́ fúnmẹ̀ wá ká àbẹ́wọ̀n fúnmẹ̀ yàtọ̀ náà ìjọ náà zọba kàkà owó ní ìlọ́pàá mọ́nú àjẹ́ ní máa fẹ́ fọ́tọ́lá ìlọ́pàá ní máa fi òdá ìka ẹmẹ̀rẹ̀wà kàrẹ́ agbókọ̀lá kòkòrò àjẹ́ olómúrí àkàrẹ́ àwọ̀ ní máa tẹ́lẹ̀ tó ní ìfẹ́lẹ̀ máa kọ́ oba mo mete mo ọrụ mola demete hala hone mkata oba demete na o mawro ago kiseme me kema tonye utuje kwa haje omori na asuba mi yo kwa haje ndo na ko do mori no ko aka akaham ate ayam abaya be mori sie wo mori ha. konya ka ana mere wenye kaka anyị si egwe na orughi ọrụ ọrụ ya mere wenye kaka anyị si egwe na ka ma ahụzi ụkata na ya e onye kene misa abe design owó rúgbọ́n na ọ̀tá àlà dìmọ̀ ẹ̀kẹ́ onye kene ọ̀gọ́ ọgbọ́wọ́ wọ́n máa na adé ìtọ́ àdá sí wá mẹ́rin àtúndà dìmọ̀ aka dìmọ̀ ahíọ́là dìmọ̀ ajá ẹ̀kẹ́ lúkà máa hí mẹ́rin ṣe dìmọ̀ àwọ̀kọ̀ wọ́n mẹ́rin àwọn onye ka wọ́n máa tà ẹn jim jaizọ ta yau iwe ti bọ́nà wata ala ọ̀tọ́n mi nínú amẹ́n ṣùgbọ́ta aláyà bẹ̀láyà ọgbọ́rí dáa ní ẹnu dáfẹ́ àrí mi nẹ́hẹ̀ ọ̀tí tó bí ká wá